àwọn onímọ̀ ayé yìí tí ọlọ́run ọba ti nífẹ̀ẹ́ sí àwọn ni ọlọ́gbọ́n ẹni tí ó bá ti gba Kristi Jésù sí inú ayé rẹ̀ tí ó sì ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ irú wọn ni ọlọ́gbọ́n irú wọn ló sì ń rí ìjọba ọ̀run. alàgbà ohun tí ẹ̀ ń jẹ́ kó máa yé wa ni pé ẹni tó bá ti gba Jésù gbọ́ tí ó sì ń rìn nílànà ọlọ́run bó tilẹ̀ wù kó dẹ́ṣẹ̀ sí ní ayé yìí kó pààyàn kó máa jalè kó máa ṣèdíndóoru tó bá ti lè gba Jésù gbọ́ tó bá kú ọ̀run ló lọ rárá o tí èèyàn bá ti gba jésù ọwọ́ rẹ̀ kò gbọ́dọ̀ kún fún ẹ̀jẹ̀ mọ́ ó gbọ́dọ̀ rin ìrìn tó tọ́ àti ìrìn tó yẹ kò gbọ́dọ̀ dá ẹ̀ṣẹ̀ téèyàn bá tún ṣì ń dá ẹ̀ṣẹ̀ dájúdájú kò ní kristi nìyẹn. alàgbà báwo ni èèyàn ṣe lè rìn nínú nínú jésù téèyàn dẹ̀ máa pé. èèyàn gbọ́dọ̀ jìnnà sí gbogbo ohun tí wọ́n ń pè ní ẹ̀ṣẹ̀ pátápátá. alàgbà hmm. èmi rò pé wọ́n ní jésù ti kú ó sì ti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ mm. èmi rò pa lè mọ dẹ́ṣẹ̀ lọ ni ah. pé wọ́n lè kó ẹ̀ṣẹ̀ kankan lẹ̀ fún wa mọ́ nígbà Jésù ti kó ẹ̀ṣẹ̀ wa lọ. a fi láti mọ ọ̀rọ̀ dẹ́ṣẹ̀ lọ ni. dẹ́ṣẹ̀ wa lọ lẹ́ẹ̀kọ́ o ah. títí dìgbà mẹ́ta tó fi máa ráyè sọ̀rọ̀ torí mo rí pé kìrìsìtẹ́nì lẹ́yìn bẹ́ẹ̀ inú mi dùn má lè máa débi a jọ máa sọ̀rọ̀ Ọlọ́run papọ̀ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. kò fowó lẹ̀ fún mi kò fi sílẹ̀ fún ọmọ ó kàn jáde lọ láìsí nǹkan kan irú ọkùnrin eléyìí mọ̀ tí owó lágbára ó sún mi o ah, ah. ó lágbára. mọ́mì kúnlẹ̀. bàbá kúnlẹ̀ ah, ẹ mọ̀ káàbọ̀ o mi ò ṣe wá ní dúró síta àárín yín látàárọ̀ tẹ̀ ti lẹ̀ oh. bóò níbi iṣẹ́ tẹ wá lọ báyìí. ẹ eh, wọ́n ní ká padà wá síbi iṣẹ́ yẹn náà ni wọ́n tún ní ká padà wá ni. padà wá ṣe kí ni báwo yẹn ṣe tún sọ ọ̀rọ̀ ọgbọ́n tí ẹ̀dùn ń bọ́ lẹ́nu yín rárá padà wá láti tó wáá ṣe kíni ọ̀dà nígbà tí wọ́n ní ẹ padà wá kílódé tẹ̀ tó wá pẹ́ tẹ̀ ẹ tún ṣeré ń tà àbí kílẹ̀ ń ah, ìbéèrè ilé yẹn dá bí mo ṣe ń bọ̀ ni mo pàdé àwọn ẹni tí ò ń gbé ọ̀rọ̀ Ọlọ́run gbẹ. gẹ́gẹ́ bí second Timothy four verse two ṣe wí tó ní wàásù ọ̀rọ̀ náà ó ní ká ṣe àìsinmi ní ìgbà tí ó wọ̀ àti ìgbà tí kò wọ̀ torí ẹ̀ mo ṣe àti bá wọn sọ̀rọ̀ Ọlọ́run inú mi sì dùn pé mo jèrè ọkàn àwọn ènìyàn díẹ̀. wọ́n wà nílé ìyàwó wà nílé òfin kankan ló sọ fún mi pọ̀ lọ wàásù kristi irú wàásù wo ni kí ni nǹkan tó ń ṣe wọ ọkùnrin ganan o fóúnjẹ lò dá lónìí lónìí lónìí lónìí o gbọ́dọ̀ fóúnjẹ sílẹ̀ tó o bá fóúnjẹ sílẹ̀ nísinsìnyí tójú ẹ máa rí wàá mọ kí ni problem ẹ. mọ́mí kúnlẹ̀ onídìí kristi. oní mo kristi wo bó ìwọ tó gba jésù láti jẹ́ iná táàrí kókó táàrí nǹkan ah! eh, eh, eh, wàá gbèsè oúnjẹ yẹn léni léni nísinsìnyí mo fẹ́ jẹ àtọmọ. I will do that kristi máa ṣe nísinsìnyí. ẹ fi aṣọ mi sílẹ̀ olórí mi ó lágbára ó tojú sú mi o ọ̀rọ̀ bàbá Kúnlé yìí ó ti sú mi àdágbé àdáfà bá a dẹ̀ wí Jésù Jésù yìí náà ni kò sí kókó àtọ́jọ́ tó dẹ̀ ti gbé bíbélì kèmí ò kókó o ó sú mi tó lè tì tí mo fẹ́ ṣe tí mo wá sọ fún ọ nísìnyí pé fẹ́ páàkì ẹrù mi mo rọra ń lọ màá fi sílẹ̀ kálukú ra máa gbé gbèsè ayé ẹ̀. àǹtí mi yẹn kọ́ ló kàn lọ́rọ̀ yín kí lè fẹ́ kọ́kọ́ yín lẹ̀ kí lójú yín sí ìrì àǹtí mi. àràgbé ah, náà rálé ayé kò sọ́kùnrin ń ta mọ́ nísìnyìí gbogbo àwọn ọkùnrin tẹ́rì kọ̀ọ̀kan nìgbọ́n pátápátá kò sí yàtọ̀ ní gbogbo wọn. Ah, àǹtí mi bẹ́ẹ̀ lójú yín sí ìrì. àràgbé kí ni tí mo wé yẹn o o ti ní kí n mọ̀ kọ́ ní ìsìn kí n filẹ̀ kí n sì tún máa forí yí náà. ẹ máa forí tì o. níbo lọ wá ní tó fẹ́ mú mi lọ torí ìtumọ̀ ara gbẹ̀hùn ayé mi báyìí ẹni sùúrù ẹni yín sùúrù ọ̀rọ̀ tó wà lè sùúrù ló gbà. mo débi kan tí mú yín lọ àǹtí mi. àwọn gbè mí lórúkọ ẹ ó gbóná bí ajere ni kì í bá a ni. ọ̀rọ̀ mi dẹ̀ máa dayọ̀ gbogbo wàhálà yà á dókun. á dókun pátápátá. bàbá akọ́lẹ́gun ó yí padà. ọ̀ọ́ oh, lọ́wọ́ kan tí ó pẹ́ rárá. ọ̀rọ̀ mi ti yá kí ni mo tó ń dúró sí jẹ́ àlọ́ nígbà wo la máa lọ lójè eh, náà ni mo ráyè lọ́bì kankan. ṣé kò ní béèrè owó tí pé mi. ẹja sì dé bẹ́ẹ̀ náà ẹ fọkàn yín balẹ̀ ah. ẹ fọkàn yín balẹ̀. ayọ̀ fún ọ. ẹlẹ́dàá mi ni amúlára àná gàrí la tún fi ṣe oúnjẹ ọ̀sán jésù kristi gàrí náà la fi ṣe oúnjẹ alẹ́ láàárọ̀ yìí again ọmọ yìí tún ti ń jí mu gàrí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ wàá yí dàbà. ìlàyé jámọ́ ayé òfò ayé ìyá. God. mọ́ mi kúnlẹ̀. owó lẹ ń ṣe. o wà jọ ìwà. ọ̀gá ọ̀gá àrílẹ̀ tó mọ̀ ní. tá a mú lọ́sàn-án tá a mú lálẹ́ lẹ́ tuntun gbé sí ilẹ̀ ń sì tẹ̀ tuntun mú kí ló dé. ẹ tiẹ̀ já fi yẹn lẹ̀ bàbá kúnlé ó mọ̀ níròyìn ayọ̀ kan tí mo mú wá. ìgbà tí mo ro gbogbo ẹ̀ tó sú mi ni mo gbọ̀nà ọ̀dọ́ tó pé àbúrò mi lọ pé bóyá náà lè mọ ọ̀nà kan tó lè mú wa lọ táyé wá fi lè yí padà. ìgbà tí mo débẹ̀ ó láti sọ fún mi pé òun bàbá kan bàbá yẹn gbóná bí ajere ní bàbá awó gbé mi a lọ síbẹ̀ nígbà tá a débẹ̀ bàbá yìí ní pé gbogbo ìyá wa pé ó ti dópin kí n ti ẹ̀kọ́ kọ́kọ́ kan balẹ̀ náà kété tí mo débẹ̀ wọ́n ṣe àṣejẹ́ kan fún wa wọ́n ní pé kémi àtẹ̀yìn àti kúnlé ká jẹ́ pé tá a bá ti jẹ́ báyìí ayé wa ti gbà yí padà bá kúnlé à á ti bọ́nu ayọ̀ ká máa gbádùn lóko. ẹ jẹ́ fi hàn ní ẹ̀rí. jàgé ní odò ayé wa ti dá o óyóyóyóyá jàmàjẹ́ ẹ̀rí ọmọjà kó mọ̀ pẹ̀ ó yà. mọ́mì kúnlé ìgbà wo ló fẹ́ stop àwọn ìrìn òṣì yìí no ṣé o mọ̀ pé kristi ti kú fún wa ni ẹni tó kú nítorí ẹ̀ṣẹ̀ wa ẹni tó jìyà lórí òkè káfárì nítorí èmi àti rẹ ẹbọ ni gbogbo eléyìí tẹ́ ń gbé káàkiri yìí. ohun gbogbo wọ̀nyí ti ré kọjá láti ìgbà tí kristi ti wá. bàbá kúnlé. wo èmi ò jẹ ẹbọ kankan. lẹ́nu rẹ ló tó ń ṣe lé. ẹbọ lélẹ́yìí o. bàbá kúnlé o fẹ́ kú sínú ìyà ni àbó rí pé ìyà tí ń rùn lórí rẹ̀ o ò rí yà ni gbogbo ara ẹ̀ wọ́n mọ́ wèmí náà kò sí kókó wo arákùnrin yìí torí rẹ mo sì tún kú lọ tó ń sọ gbogbo eléyìí kristi kristi tó ń pè látijọ́ tí ò yí ayé rẹ padà má ṣàwáwí má jẹ́ ká jẹ àṣejẹ yìí káyé wa gba ìyípadà jésù ò lè gbà wá ẹbọ yìí ló lè tètè ṣe. mo fẹ́ pé kó o mọ̀ pé ẹbọ ni eléyìí. àṣejẹ ni kí ẹsẹ̀ bójú á ẹni tó bá ti gba kristi ò jẹ gbogbo orúkọ báwọn ni kò sí nínú bíbélì kristi rẹ tó wá gbà tó yí ayé rẹ padà látijọ́ yìí tó fún wa ní tọ́kì ó fún wa ní sẹ̀mú gààrí náà ní everyday sínú ìyá la fẹ́ kú sí i ọ̀gbẹ́ni ọ̀ èmi lọ ń tèmi ò kú síbẹ̀. o ò lè lọ o kàn ní láti gba kristi ni o ò lè lọ kristi ló ní èyí inú ayé ẹ kó sọ̀rọ̀ pé kó lọ o gbọ́. kristi ibẹ̀ ni o kú sí ìyá yẹn lórí ẹ̀ máa jẹ́ ń bẹ̀ wá àtọ́mọ ẹ̀ ó dà pẹ̀mí ń o má báyìí dáàdì mi ẹgbọ́n nǹkan tí mo mi sọ ẹ jẹ́ kí ní ìṣèmí torí kábalẹ̀ níláre nù. kí n gbọ́ nǹkan tí mo mi ẹ sọ ọmọdé ń ṣe wọ́n tiẹ̀ sórí kò sí nǹkan kan tó jọ ẹbọ níwájú Kristi ṣó o ti gbọ́ èmi ti gbà mo sì ti gbà nìyẹn mu gàrí yẹn kó wà òkè ẹ ó ti tó àkókò tí olúwa gbọ́dọ̀ gbọ́ àdúrà mi. I will pray to God. máa bá ọlọ́run sọ̀rọ̀ ó máa gbọ́ àkókò tó gbọ́dọ̀ gbọ́ gangan rèé ó gbọ́. ìlà yìí jábọ́ ayé òfò ayé ìyá kò sóhun tí a lè máa rọra rẹ pín. wá make sure kí ẹrú tó mọ́lẹ̀ dáadáa kí wá bá mi gbàjọ ṣó ti yé yín yẹn so tẹ́ bá ṣe tán kẹ́ bá mi ní ọ́fíìsì lọ́hùn yẹn èmi fẹ́ wọn lọ́n tèmi. ṣé a máa yí ilé yẹn náà síta ni. Hmm, ìtakọ́lẹ̀ máa yí sí ẹ̀ yí sí ẹ̀yìn kí ni wọ́n wá ti báìbù ṣe ń bì. o oh, mo gbàgbé àdá mi sọ̀hún yẹn ni báìbù kò disturb mi láti ṣiṣẹ́ máa lọ má dá mi. mo gbàgbé àdá síbẹ̀ o ṣẹ̀fẹ̀ máa lọ mọ̀ anyway ẹ nípa ọ̀rọ̀ tá à ń sọ lọ lẹ́ẹ̀kan lẹ́ bá ti ró tó mọ́lẹ̀ kẹ́ ẹ gbá gbogbo ẹ̀jọ́ sójú kan èmi mo mọ nǹkan tó tọ́ sí tí mo fẹ́ fún yín kò nídìí kẹsẹ̀ mọ́ béèrè pé lónìí mo fẹ́ fún yín. sá nǹkan ti yí padà. ok ló lẹ́yìn fẹ́ gbà. ten thousand. Ah, ah, ten thousand báwo látọ̀ òun yẹn síbí nǹkan ten thousand fìsàlẹ̀ lẹ̀ máa fún yín ní five thousand. ó ti yé tẹ́ bá ti ró tán ẹ má pèrè àyín. bó jẹ́ ni ẹ̀ tẹ́ bá ti ró tán kẹ́ wá bá mi lọ yẹn ìwọ́n tiẹ̀ wọ́n fira wọn sẹ́yìn o wọn fira wọn sẹ́yìn o kò sí tó kàn mẹ́ tó bá ti bá wọn ṣiṣẹ́ kan bì ó ṣe lápò ara ẹni o tó bó jẹ́ ní ẹ̀rọ ẹnjìníà ẹ̀wà látàn náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹnjìníà. ẹ̀yin ẹ wo ẹ̀yin ẹ jẹ́ ká jọ ṣe àjẹjọ pín owó ẹ̀. ṣé mo gba jésù ní kí n má rí sẹ́sẹ́ ni. Ah. sọ̀rọ̀ wọn bá ní bíbélì bíbélì àwọn ìyá yìí tún fẹ́ gbẹ eléyìí báyìí torí ọ̀hún lọ́wọ́ ẹlẹ́dàá mi má gbàgbé mi. ó ń yẹ yìí. wà rẹ pín àtọ̀ èṣù lẹ́yìn. ó ní wọ́n dé ó tó jọ mẹ́tọ̀ ọ̀rẹ́ mi ti fáìn gan o. ìṣèjẹ́ mi náà. ó ga jù ọgbọ́n wo lè wọ́n tó dá sí bó ló ṣe jẹ́. kò tẹ̀sí mi ṣe gan báyìí ìdùnnú rẹ kí kí ló wá ṣẹlẹ̀ sí ẹ báyìí kí ló ṣàrà aṣọ ẹ tó wá ṣá báyìí. kò sówó ni kò sówó bí báwo. sówó lọ́wọ́ mi ni ìyá yìí ti pọ̀ ju o. ìdùnnú bàbá kúnlé ńkọ́. Hmm. Ah, bàbá kúnlé jésù jésù mọ̀ làwọn mọ̀ gbá ń ti wọn àmọ́mọ́ kókò. kúnlé ńkọ́. kúnlé pàtó ah, òsítọ́jú náà ti bá bí ó ṣe dáa lọ fún àmọ́ kókò gbogbo sì ń tẹ́ ọmọ bí tó tiẹ̀ lókun tí ẹ yé ní ó ti sú mi ìjẹun látàárọ̀. ara kan tí mo sọ fún ilé rẹ̀ àti secondary school mo ti ń bẹ sọ̀rọ̀ pé kò jáde kò jáwé kò má kú sórí ìyá oríṣẹ́ ìgbà tó fẹ́ méjì kúnlẹ̀ ṣe mọ̀ pé mo ń sọ fẹ́ kú lóṣù ni bọ̀bọ̀ yẹn báìbù ló máa máa gbé káàkiri láti secondary school títí dé yunifásitì báìbù ló ń gbé kiri. mo jẹ́ bó ṣe ń ṣe kó sì dáa ni o. kó sì dáa ẹ̀ wọ́n ló dáa rẹ̀ tó bó ṣe dáa náà lórí láàrẹ̀ yìí kó jáde kó má gbẹ̀tà ọkùnrin gidi náà ṣe sẹ́nitọ́ Kúnlé sẹ́nitọ́ ay gọ́gùnà Fáṣọlá ó mọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. lóòótọ́ ah, eh, wo jẹ́ sọ fún ẹ ṣé bí mi ṣe wà bí dunu ṣé ìrísí torí mi ṣó rí ọwọ́ yàrá mi. kò tiẹ̀ sí tó jọ ah. bí ìfẹ́ pé mo lè ṣẹgbẹ́ bíi tiwọ́ mo ò dẹ̀ lè máa rùpa bíi tiwọ́ yíya Kúnlé jáde jáde torí ọlọ ó ṣe mí kí n máa bẹ sunkún ní ṣáà. ẹ̀mí irú kan bẹ́ẹ̀ náà lágbára náà ni àti ṣe mi ò fẹ́ mọ̀ ṣe gbogbo nǹkan. kí ni ah. kò tó lágbára ń gbé kó sí kò tó lé pé kéèyàn jáde kó wọlé kó jáde kó dúró síkè kó dúró sílẹ̀ kó sí kò tó burú ń bẹ̀rẹ̀. ẹ anyway ìjẹ́ èyí tí a fẹ́ tẹ̀ wá fún bẹ́ẹ̀. a ní pati kan àwọn ẹgbẹ́ wọn fẹ́ ṣe pati a jẹ́ fẹ́ mú aṣọ àwọn aṣọ five thousand jẹ̀ ní pèsè so mo ní kí n wá bẹ bóyá àbí. pati aṣọ èmi tí mi rówó jẹ tí mi rówó mu tí mi rówó ra nǹkan kan títí gbogbo ẹ ilẹ̀ mi lọ́wọ́ bá tí omi tiẹ̀ mi tiẹ̀ lọ tiẹ̀ má ròyìn ẹ̀kàn mi gbàgbé mi lọ o. ló ti tuntun tó mo ṣe wàá ṣe ìyàrá ìjẹ́ ìtòtọ́ wá má jẹ́ kí n wo ti tiẹ̀ tán mẹ́lì máa rò mí lára kíkún ló ní máa rọ ẹ̀wẹ̀ jẹ́ fún ní mo fi bẹ́ẹ̀ lówó púpọ̀ ń bí bọ́ gba ilé iná kò mọ́ ọ̀rẹ́ mi kí ni kọ́ńtò tó ní gbé mi ṣubú ní ẹ̀ lọ́wọ́ náà ẹ̀hẹ́ débi gold àánú dídí two thousand one débi gold kan ìtọ́ má tẹ̀jẹ̀ lọ́wọ́ náà má wọ́n mú kí ìyá yẹ wọ́n wá bí wọ́n bí wọ́n jẹ́ tó tọ̀ rẹ ní sùúrù ọ̀rẹ́ nígbà àpọ̀jù ó ṣe o. ó ti tó ó ti tó ok kó kẹ́kẹ́ ọkọ jẹ bá mi kí ọkọ ẹ ọkọ jẹ má wàá kú sínú ìyá yìí o. iṣẹ́ ọ̀rẹ́ mi o iṣẹ́ o. Eh? abẹ́lò ni mò ń wò ní five thousand. yé ah! eh? ọ̀rẹ́ mi ni kí n jáde iṣẹ́ yẹn dáa nìyẹn o. Eh? kódà mi náà máa ṣiṣẹ́ lórí ẹ̀. Ah! ní orúkọ Jésù bàbá gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn tó ń bẹ níwájú mi ní orúkọ Jésù ìpìlẹ̀ yín kó máa wó lónìí àṣàdáná sun igi àti ẹbọ ní iwájú Èlíjà gbogbo ẹ̀yin agbára ìkọ̀kọ̀ tí kò jẹ́ kí n ní àṣeyọrí òyà mo sọ fún yín ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ kó máa tì í wo nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn òyà ẹ̀yin ogun tí ò jẹ́ ń gba ìgbéga ẹ̀yin ogun tí yóò jẹ́ kí iṣẹ́ mi gba ìgbéga ó yá ní orúkọ Jésù ẹ máa bì wó lónìí ẹ̀mí mímọ́ kó máa bì yín wọ̀ bàbá ẹ̀wọ́ àgbà Jésù Jésù. bàbá Kúnlé bẹ́ẹ̀ náà ti ń ní ẹ̀dá wa ní wàá fẹ́ jẹun ah. Ah. fún wa lórí tẹ wá gbàdúrà gbàdúrà yín lẹ jésù ní kí ló dé. mọ́mì Kúnlé tó dẹ̀ mọ̀ pé èyí ni ọjọ́ kẹta àwẹ̀ tí mo gbà èní ni pásítọ̀ ní pé kí n dé àdúrà yẹn ládé wọn ní láti gbàdúrà. fún wa lówó oúnjẹ kẹ́ ẹ tó máa gbàdúrà ẹ fún mi lówó oúnjẹ dẹ̀ ń gbàdúrà ẹ dá ẹ dá ẹ dá ẹ dá ẹ dá mo fẹ́ jẹ bí pa ok ṣe gàrí ti tán lé ni mọ́ mi kan. ṣé gàrí ni mo fẹ́ jẹ gàrí náà là ń jẹ jẹjẹjẹ láti jẹ kò sí nǹkan kan mi ojú ò tiẹ̀ ti gàrí kò sí gàrí o gàrí. a dẹ̀ ti jẹ gbèsè sọ́dọ̀ ẹ̀ làbàkẹ́. ẹ ti jẹ ó ti ẹ̀ pọ̀ mo ní change díẹ̀ kan. change díẹ̀ wà níbẹ̀ ẹ ti lè sọ fún mi láti ìyẹn ṣe dáre rẹ mi ìmọ̀ bí tẹ́ ẹ fi sí ẹ ti wá. máa rọra rẹ pé iye ìlú máa iṣu lẹ́yìn ìṣọ̀kan Babalọ́lá. èyí mo ti máa ń gbọ́ tipẹ́ kó máa wálé mo dẹ̀ máa ń mo ti ń wá pé kí n ti ẹ̀rí ẹ̀ka jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀. báwo ni ṣó wà òkè mm, àwọn fámìlì ńkọ́ ìyàwó ńkọ́ ọmọ ńkọ́. kí ló wá ṣe nílé. ṣe mo kàn wá kọ́ ọ̀dọ́ ọmọ sí mi mo fẹ́ bá wọn tún àwọn kankan ṣe ń bẹ̀ ni. ó ti ẹ̀ ń ṣe ilé tí mo kọ́ fún ọmọ sí mi yẹn ó dàbá ni pé mo fẹ́ ṣe àwọn kìíní táìsì wọn ló ń fọ́ tí mo wá fẹ́ bá wọn ṣe. mo gbọ́ pé ìwọ ló ní ilé epo tó wà ní àlárí yẹn. Ah, ọlọ́run ló ṣe yẹn kò sí problem ọlọ́run ló ṣe. wàá bá mi gẹ̀ẹ́tì kápẹ́ńtà màjà ó ti yẹn sìn bíṣọ̀bù tó ní chọ́ọ̀chì ńlá tó wà ń bẹ̀ yẹn ó ní páànù chọ́ọ̀chì àwọn ti wó so mo lè ní kí wọ́n bá wọn change sí wọ́n tọ́ kúrò ní kí ní kí wọ́n bá wọn change sí aluminium ó ti yẹn sìn so mo máa ní ìdí kápẹ́ńtà tó kàn máa wọ̀n so that màá lè kó wá. <laughs> very funny láti bóyá ń ṣe láti padà ti wà skul náà ló ṣì wà lẹ́nu à ń gbé báìbù káàkiri ọmọ sọ́jà ayé ẹ̀ àgbénilé ayé yìí náà kò jẹ́ kí n sọ kíní kan fún ẹ let me tell you one thing sórí ìjọba ọ̀run tẹ máa ń pariwo yẹn ìwọ lọ síjọ tó bá wo tí wọ́n ṣe describe ìjọba ọ̀run nínú báìbù ẹ̀ wàá rí i pé wọ́n ní jésù ó lo gold wọ́n ní ó máa jókòó sórí ìtẹ̀ bàbá ẹ̀ ó máa lo gold ó máa lo bàtà gold ibẹ̀ ló fáìn jù mẹ́ tó bá jìyà ń bí wàá tún lọ jìyà lọ́rùn yẹn ni ó yẹ ìwọ náà wò nà tó bá lówó sìn tó kọ́ church ó yẹ ń sìn nínú ẹni tó kọ́ church ńlá àtàwọn tó ń jìyà lè nínú church ta lọ́nà máa gbàdúrà ẹ̀ gbogbo èèyàn náà ti mọ̀ pé ẹni tó kọ́ chọ́ọ̀chì ni. Fáìn! owó lèèyàn bí sọ lọ́nà o lè máa fi ebi parí aleluya ìwọ tí ẹ dé bí pàtó bá gbé a onílè ká aleluya dáadáa ṣùgbọ́n tó bá yé dáadáa wàá rìn náà wàá rí bó ṣe máa pariwo. ṣùgbọ́n gbogbo nǹkan tó wà nínú ayé yìí tí Kristi ni. a máa wù ẹ ló ṣe wà Kristi ló ní kí wà kékeré òye káyọ̀ báyìí lọ́wọ́ bíi forty years ni wọ́ ọlọ́run the best car the best ẹṣin tó wọn kò tí ì sì mọ́tò gbà ẹṣin tó dáa jù ló máa lò ìyá tó máa fẹ́ gan tó fifty bọ̀wọ́ ẹ̀ máa láìkó obìnrin náà gbogbo táwọn ọmọ ẹ̀jẹ̀ bá dé sọ fún mi pé yá tó bá dé fa aṣara tó bá dé fọwọ́ kan ara rọ obìnrin wa ni no no no no don't touch pé yá ẹ filẹ̀ àwọn ṣẹ́ ló máa ń bá a ló pọ̀ jù lẹ́yìn lẹ́yìn ẹ̀ náà sorry so ọmọ sójà ayé ẹ. ká sí Jerusalem kó wá lọ bó ṣe ń lọ. ó kí ni báwo la ẹ máa ṣe báyìí. ó mọ nǹkan máa ṣe ni pé ó yẹ tí bá ní kí n máa fún ẹlẹ́dàá ń sìn kò lè fi yẹ ó yẹ ọ̀rẹ́ mi ní ẹ mo dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n gan ṣe kí ni kó jẹ́ èèyàn láyé yìí ó yẹ màá kó ẹ gan ṣe ń pẹja ni kò ti gẹ́tẹ̀ jẹ́ kí n kó ẹ gan ṣe ń pẹja má yẹ kí n máa fún ẹlẹ́dàá jẹ ó yẹ what i'm going to do nǹkan tí máa ṣe fún ẹ ń sìn ni pé gbà ọ̀fúnyàwó ẹ lówó ó kàn fi ra card tó ti yẹ ẹ ń sìn lómi lè má dé bẹ́ẹ̀ but in one hour's time come and meet me lọ́dọ̀ mọ̀ sí mi bá ti dọ́dọ̀ mọ̀ sí mi ń bẹ̀ mo fẹ́ bá wọn ṣe nǹkan kan nílé so máa kọ check twenty thousand naira fún wa lè fi wọ mọ́tò wa dẹ̀ clean up a lọ change báwo ṣe ṣe bá wa ṣe kó bá ṣe bá wa ṣe kó ajá máa gbú ẹni o àti báwọn ṣe fẹ́ẹ́ tìmọ̀ níjẹ́ kó wọlé ṣe ti gbọ́ sóò kọ̀ọ̀kan fa owó yẹn ra aṣọ ṣe ti gbọ́ òkè má ọ̀rẹ́ má lọ. ṣebí o tí ì lọ mọ o tí ì lọ náà bẹ lọ́dọ̀ mi. wà á tó ọba láti jọ iná o sì wà lẹ́nu gbogbo fọ́kọ̀ mi náà. ìgbà in ankara t-shirt lórí ankara ìyá ń jà àwọn èèyàn gan lu yìí o ah, lọ́mọ ẹ kó sì ṣe wà o ah, tún dé sọ fún gbogbo sùn náà ni wọ́n á jẹ́ nǹkan tí wọ́n á jẹ́ nǹkan. ìrora rẹ pé ṣùgbọ́n àtọ̀ iṣu lẹ́yìn ìṣòro ọ̀nìyàn kì í ṣòro. Babalọlá ọlọ́run bá máa tóbi o Babalọlá tó jọ̀wọ́ tiwa ló ń wò níléèwé ńgbà yẹn Babalọlá ló ti wá dẹni tó lówó báyìí ó tún kọ́lé epo ah. babalọ́lá ṣàṣọ fún mi pàrà gbé láyé ó ní ẹni tí ò ra ilé ayé gbé ò lè lówó onówó ni wọ́n fi ń sin lọ́hùn ọlọ́run bá ọmọ ṣéun o ṣé mi lérò pé mo lè ní five hundred lọ́wọ́ lè ní tẹ́lẹ̀ àfìgbà tó lọ́run tún pèsè five hundred fún mi àwọn ìyá ìyá arúgbó fi jẹun lénìí ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o. ó ti sùn mí yé ọmọ mi ọmọ mi ọkọ tó ti sọ tó odidi ọmọ ọmọ ah, di ọmọ dẹni ẹ ah, bá mi yakunle ti kú kúlódé ó ti rí mọ kékeré kó gbó wa kálá sí tu ìgbẹ́ jésù jésù náà lọ kété jésù wa gbà báyìí fọkùnrin yóò dé báyé mi jẹ. ó ti tó ó ti tó ti tó ọlọ́run ah, máa rọrùn gan-an. ọkùnrin bẹ́ẹ̀ nílé lọ jẹ́ lọ́jọ́ o yé. sórí ìkúlẹ̀ ó ti tó lórí ọ̀nà ó ti tó. ọ̀gá o túlẹ̀ àti àwọn. mọ́mí kúnlé ó mọ̀ wípé olúwa ló fi fún wa òun náà ló gbà ó máa ní sùúrù ni o túbọ̀ nǹkan kí n ní sùúrù sùúrù nu eléyìí kí n tó ní sùúrù. àti pẹ̀lú olúwa sọ fún wa pé nínú gbogbo ipò tí a bá ti bára wa ó ní ká máa dúpẹ́ ni. ọ̀rọ̀ pẹ́ leléyìí ọpẹ́ kélé tó ṣẹlẹ̀ yìí rárá mi ní dúpẹ́ náà ni. lóòótọ́ ọlọ́run ní ká máa fi ọkọ̀ fún ká sì àmẹ́yìn náà kò kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ fẹ́ lọ yàgbẹ́ bíbélì ni bẹ́ẹ̀ fẹ́ lọ tọ̀ bíbélì ni bẹ́ẹ̀ fẹ́ sùn bíbélì kódà bẹ́ẹ̀ fẹ́ báyàwó yín láṣepọ̀ bíbélì ni jésù jésù jésù lẹ pariwo ṣé kristi ti wá ṣe fínísì odidi ọmọ kan tó tọ́lọ̀ fún yín ẹ̀ sì lù pa kẹ́ ìgbọ́mọ lọ síbítù ẹ̀ gbé lọ sí ẹ̀rọ owó bíbélì lẹ́mọ̀ gbé kiri bí ẹni tó ṣe pè fún ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ̀yin lèmi ní bá sọ̀rọ̀ ẹ tu arábìnrin lójú kẹ́ ẹ wá oúnjẹ fún kó jẹun kẹ́ ẹ bá mọ bẹ́ẹ̀ sì ṣètọ́jú rẹ̀ ìwọ tẹ̀lé mi ká lọ wá lọ gbowó tó fi gbé wọn lọ sọ síbítù kó bá ń tọ́jú òun náà kó mọ̀ kù mọ́ lọ́wọ́. bàbá jésù tẹ̀lé mi tẹ̀lé mi. Kìláyé jábọ́, ayé òfò, ayé ìyá, kò sóhun tí ayé jámọ́. Kìláyé jábọ́, ayé òfò, ayé di ọlọ́run mi? Ìṣẹ̀dá mi kì í mọ̀ ṣe. ẹlẹ́dàá mi kí ni mo ṣe ṣíṣe sì ni òótọ́ níwájú ọlọ́run àbí bí o ṣe ọlọ́run bí àwọn tó kù ṣe é ṣe mo ṣe sóòrò mo gbà pé ó sì bí ọ̀pọ̀ tún kú mọ́ mi lọ́wọ́ mo tún kú mọ́ mi lọ́wọ́ ọlọ́run òótọ́ ni Babalọ́lá sọ ní ẹni tí kò bá lówó lọ́wọ́ kò lè sí lọ́hùn àti pẹ̀lú irú wọn ò lè rí ìjọba ọlọ́run ebi káyepó wà lọ́wọ́ mi sọ́mọ mi máa kú ni kò kú tó lè pọ̀ ọmọ mi tí mo bá lọ. ọlọ́run <laughs> o ní láti rújú nítorí pé bíbélì fi yé mi dáadáa wípé ẹnikẹ́ni tó bá kó tó bá fọ́ ní òtúlẹ̀ tó bá bójú wẹ̀yìn kò fún ìjọba ọlọ́run. ìwé matthew orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ó fi yé mi dáadáa wípé èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ tó ń dé o ní láti ro àròkàn torí pé nínú àròkàn níbẹ̀ ni o tún máa fi àyè gba èṣù láti wọnú ọkàn rẹ. àti pé ìwé Timothy kínní orí ìkẹfà ẹsẹ̀ kẹwàá fi yé mi wípé ìfẹ́ owó òun ni gbòǹgbò gbogbo nítorí náà o ní láti tẹ̀síwájú nínú ìrìn àjò yìí tẹ̀síwájú má sì padà sẹ́yìn torí kò sí ẹnikẹ́ni tó fọ́ọ́lé ohun ìjìnlẹ̀ tó bojú ẹ̀yìn tó yẹ fún ìjọba ọlọ́run rárá. túndé ọmọdé kan bí o má tí ẹ o sí ọkọ tó máa ṣe fún ẹ ṣé wo kánú kí lónìí owó ẹ ń owó ní kẹ̀kẹ́ yẹn rẹ ṣé wo wà ọ ṣọ́ọ̀ṣì ńláńlá ni ìpè ọ̀pọ̀ náà wòlíì náà ọ̀dọ́ tèmi ọtí ro dọ́bí kọ́ ṣọ́ọ̀ṣì náà wo ọ̀rẹ́ rẹ wọ́n kọ́ tó ń lò ó èdè faramọ́ mi ìwọ náà lo mọ́tò ńláńlá kó nílé lórí kó dáṣẹ́ ti ṣẹ́gbẹ́ kọ́mọ ọ̀jẹ́ pọ̀ mi wà á ní kí Túndé mínísítà ti bẹ́ẹ̀ fún ẹ ọ̀dọ̀ mi lówó wà owó la fi lọlé ayé àìlówó lọ́wọ́ ẹ àṣọ ni o. owó ni àdúgbò ìjọba ọ̀rọ̀ ní ìsìn ẹni lówó lòlùlẹ̀ ayé. ó ti di pò tó bá kọjú síbi kì í ta tó bá kọjú síbi kì í ta tó bá kọ èmi nìkan ṣoṣo kí n tún èrò ara mi pa mo ní láti tún èrò ara mi pa ni ọlọ́run ìyá wa kí ló dé láti òwúrọ̀ tí mo ti dé bí tí mo ti ń bá yín sọ̀rọ̀ ọlọ́run ẹ ò tiẹ̀ kọ́ bí ara sí gbogbo ohun tí mo sọ ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú Kristi kí ọlọ́run tí a ń kó ba lè mọ̀ wá ẹ gbọ́ ohun tí bíbélì wí ni bíbélì ní àwọn òrùn sọ̀rọ̀ ògùn ọlọ́run ó ní òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ wọ̀n ó ní ọjọ́ dé ọjọ́ fọ̀hún òrùn dé òrùn fi mọ̀ wọ̀n kò sí ohùn kan tàbí èdè kan níbi tí a kò ti gbọ́ ìró wọn ó ní ìró wọn la gbogbo ayé já ẹ yẹ ká ní ìgbàgbọ́ àti ìdánilójú nínú Kristi nítorí pé Jésù kú fún aráyé ó kú ògbó ẹ̀ṣẹ̀ wa lọ ẹ yẹ ká ní ìgbàgbọ́ ká sì di ohun tá à ń sìn mú kí Ọlọ́run tí à ń sìn kó ba lè mọ̀ wá. nínú Kristi tí Kristi bá lè gbà wá. àṣìrè ènìyàn wílé ọkàn rẹ̀ pé Ọlọ́run ò sí. ẹ dìde ẹ lọ. ọlọ́run á gbà yín o. èmi èmi ló bá sọ̀rọ̀ bẹ́yìn. owó orí yẹ bí orí òkété òpònú aláìní rònú owó tí ọ̀jẹ̀ ní wá kiri o èmi òun wàásù jésù fún mi wọ́gùn owó rẹ̀ bó ti rí ni oh. jésù tọgbà láti jọ nǹkan náà ibo láyé ẹ̀ yí padà dé ẹ̀wọ̀n ń gbowó ẹ̀ ń gbowó ẹ̀ ń gbowó ẹ̀ ń gbowó ẹ̀ fi ṣe ẹ̀ máa gbowó àwọn tó ti ṣiṣẹ́ ìránṣẹ́ láti ẹ̀yìn wa wọ́n rí ẹ̀gbìn jù wá lọ jésù tó jẹ́ sí jésù gan adéládé ẹ̀gbọ́n kódà kó mi tí mo dà sí ọ̀la kò tí ì kọ́ kódà gan aṣègbọ̀nsẹ̀ sí lára èwo wá nìyẹn epo gbóná ni màá lọ gbé wá sí tó bá wù ọkọ máa lọ ọlọ́run á gbà yín owó bó ṣe rí jí ọ jí ọ jésù náà dàtọ́ gbà tó wá yọ láàrẹ̀ ó ń ranù ó lè sí. tó ń burúkú ẹ̀kọ́ lè nìyà aláìmọ̀kan fún ìwìyà. máa lọ aláìmọ̀kan máa lọ. gẹ́gẹ́ bíi tí a sọ ṣáájú tẹ́lẹ̀. nínú ìwé òwe twelve fifteen tí ó kà báyìí pé ọ̀nà aṣiwèrè tọ́ ní ojú ara rẹ̀ àwọn wo ni a lè pè ní aṣiwèrè ènìyàn ẹni tó ń sáré ara rẹ̀ kiri ẹni tí kò ní ìfẹ́ ọlọ́run tí ìbẹ̀rù ọlọ́run kò sí nínú ọkàn rẹ̀ rárá tó jẹ́ ìfẹ́ owó ni wọ́n ní ìwé Timothy kínní six past ten ẹ̀ ó tẹ̀síwájú sí wípé nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú ó ní ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo tí a bá wò dáradára téèyàn bá kàn sáré owó ah mo fẹ́ lówó mo fẹ́ lówó tó kàn sáré owó káàkiri kò sí nǹkan tí ò lè dá sílẹ̀ òun ni ìwé òwe yẹn fi sọ wípé ọ̀nà àṣìwèrè tọ́ ní ojú ara rẹ̀ ẹ ṣé kò sí ẹnikẹ́ni tó ní ìbéèrè nínú yín. mi ní ìbéèrè kékeré ẹ sọ nípa ọ̀rọ̀ owó ṣé kò dáa kéèyàn lówó lọ́wọ́ ni tàbí kò dáa kéèyàn kéèyàn wá owó. kò lọ bẹ́ẹ̀ ó dára kí èèyàn ní owó ó sì lẹ́tọ̀ọ́ pé kí èèyàn wá owó ṣùgbọ́n ní ọ̀nà tó tọ́ torí pé ọlọ́run ọba ló ní òun ló ń pín kí èèyàn dúró di àkókò ọlọ́run òun ló jà jù ẹ̀yin ńkọ́ sẹ́yìn ò ní béèrè tí kò bá sí ìbéèrè ẹ mọ̀ sọ fún yín pé tá a bá ti wà nínú ìpéjọpọ̀ báyìí kẹ́ máa fi aṣọ bo ẹlẹ́dàá yín torí dandan ni ká ṣe àdúrà. ìjàmọ́ ayọ̀fọ́. àti olùgbàlà rẹ ó nìkan lọ́ba tó mú gbogbo tó lè ṣeun gbogbo bẹ́ẹ̀ ni arábìnrin arábìnrin má fi mí kọ́ gẹ̀dẹ̀ gbọ́ ìkìlọ̀ tí mò ń sọ fún arábìnrin gba Jésù ní olúwa àti olùgbàlà rẹ ó ní olùgbàlà aráyé àbí àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ nù kí ni irú ọ̀kan bẹ́ẹ̀ fẹ́ fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ mo fẹ́ràn rẹ o ẹ̀ṣẹ̀ ló mú yapa wá dágbére fẹsẹ̀ kó lè mọ bó ti fẹ́ ọ àlàáfíà ọlọ́run làjà kó lè rẹ́jú rere rẹ. arábìnrin gbọ́ ojú mọ̀ ń sọ fún ọ. ẹ má fi gbàlá yín dọ̀là kò sí tí ọlọ́run ò lè ṣe. ṣé jésù sì tún lè gbà mí jésù jésù sì lè gbà mí. yóò gbà yín. jésù torí mi tọmọ mi kú tí ò gbà mí. Hmm torí tọkọ mi títí ò lówó lọ́wọ́ tí ò gbà wá hmm. ah, títí títí títí títí tọkọ mi fi ah, mi ò tọ́ títọ́ ọmọ yìí tó fi kú ah, mi ò rò pé Jésù lè gbà mí. màdámù ẹ nígbàgbọ́ o ẹ nígbàgbọ́ o Ọlọ́run ló fún yín ní ọmọ yìí ó sì gbà nǹkan padà tí Ọlọ́run ò bá tí ì dá yín lọ láti gbà yín kí lẹ fẹ́ ṣe kò sí tọ́lọ́run ò lè ṣe ṣe bẹ́ẹ̀ wá nànú Bíbélì ṣe bẹ́ẹ̀ wo Jóòbù bí gbogbo nǹkan téèyàn níláyé ni Jóòbù níláyé láyé. Mm ó ní ẹranko ó ní ohun ọ̀sìn ó dẹ̀ bímọ mẹ́wàá ọkùnrin méje obìnrin mẹ́ta ni ọmọ Jòbù ìgbà tí ogun yẹn dé gbogbo ọmọ mẹ́wàá ló kú lọ́jọ́ kan náà èèwọ̀ ni wọ́n á mú Jòbù láti orí títí dé ìsàlẹ̀ torí ẹ̀ kó sọ ìsọkúsọ sí Ọlọ́run òun ló lè gbà yín. Ọlọ́run yẹn wàá gba Jòbù padà ó gbà padà gbogbo nǹkan ìlọ́po mẹ́wàá. gbogbo nǹkan tẹ̀ sọ nínú báìbù òótọ́ dẹ̀ ni. òótọ́ ni o. ó ti ṣetán láti gbà mí. ó ṣetán láti gbà yín. ó máa táyé ṣe máa tó bímọ mi. ẹ máa bímọ kò sí ìtàn láti gbà jésù màá láti gbà jésù inú ayé mi lẹ́kùnrẹ́rẹ́ màá gbà á jésù. sáàtì ọ̀la mọ́jẹ̀mú rẹ̀ ò yẹ o sáàtì ọ̀la mọ́jẹ̀mú rẹ̀ ò yẹ o ènìyàn ò lè yẹ mọ́jẹ̀mú tọ́lọ́run ò yẹ o sáàtì ọ̀la mọ́jẹ̀mú rẹ̀ ò yẹ o. ta o ah, ah, ojú yín ń dán gan o. Ah, ọlọ́run mà ní ọ̀rẹ́ mi. bò ó. tuntun kó tó bẹ̀rẹ̀ wá tókè ewé tó gbégbé lè. gbá lọ dì báyìí ó sọ fún pọ́tí bí ẹ̀sìn o. ẹ tó wà nínú ìgbésí ayé tá à ń gbé sẹ́yìn ó ga o ṣùgbọ́n kò tíì pẹ́ jù jésù fẹ́ báyé yín pàdé ó ṣe tán láti gbáyé yín pátápátá bílẹ̀ sọ pé kí lèrè fíyàn tó jogún ayé tó ṣe ẹ̀mí rẹ̀ fún ìjọba ọlọ́run kí ni ó fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí ẹ̀ màmá alára ayé ìfúngbà díẹ̀ ni àṣetì nílé ayé kò sí ní tá a bá ṣe lọ títí àpilẹ̀ lọ́jọ́ kan ẹ fàyè yín fún Jésù. ẹ jẹ́ ká tiẹ̀ lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé John orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí tí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa bí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n yóò níyà ẹni pẹ̀kun tẹ́ ẹ bá ti gba Kristi lólúwa àtúnibàlà gbogbo afẹ́ mo fẹ́ lówó ni o mo fẹ́ ṣe kiri díẹ̀ ni ọlọ́run máa fún yín ṣùgbọ́n the only thing ni ìjọba ọlọ́run ọjọ́ ọ̀la yẹn súnmọ́ etílé ó kù sí dẹ̀dẹ̀ mi ní fẹ́ kó wá kémi nìkan ni kí n jẹ ìgbádùn ọjọ́ ńlá yẹn yóò ti dàn tó màmá lára kájọ dé ìjọba ọlọ́run kò kí wá ṣèyẹn nìkan ó ti bẹ̀rẹ̀ látòní lọ o a ní ìsọjí kan ní ṣọ́ọ̀ṣì jésù fẹ́ bá yẹ yípàdé lọ́nà ìyanu ọ̀rẹ́ mi jésù fẹ́ràn yín. owó ẹ̀yin ya jésù yìí mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ èmo ah, ah, ni gan. ṣé máa bá mi nírọ̀lẹ́. àwọn oníṣò èmi níbi tí mò ń lọ agójà ti mọ̀ báyìí. ọ̀rẹ́ mi mọ́ fi gbà dọ́là tí kú bá dé lónìí níbo lè fẹ́ yọjú sí i. ṣé máa wá ẹ máa wá ẹ máa wá àmà retí yín ọ̀rẹ́ mi dáadáa ó dàbọ̀ ẹ kí lára o ó dàbọ̀ o. kó bá ti gba jésù báyìí wọ́n ṣòro ń wọ̀ wọ́n yẹ màmá gbé báíbù káàkiri bẹ́ẹ̀ tí kò ń ṣe nìyẹn mo dé tọ́ jésù dé. ló tẹ̀lẹ̀ sí ni arábìnrin arábìnrin mo fi ọ̀ka bọ̀ aláṣọ aláṣọ okùnrin okú àrìyè okú ewu mo káàbọ̀ káàbọ̀ tẹ̀sí mọ́ àgọ́ ara tí o gbé wọ̀nyí bẹ́ẹ̀ ni ó ti yàtọ̀ ìbàjẹ́ ti bí àìní ìbàjẹ́ wọ̀ àti pa ọ́ lára ara òkèlè yìí ó ti yàtọ̀ sí ara ti ìbàjẹ́. Hmm. ilẹ̀ mímọ́ ni mo wà yìí ilẹ̀ mímọ́ ni ògo èmi tí ah! mo tiẹ̀ yẹ lẹ́ni tó tiẹ̀ ní wà ní kú. bẹ́ẹ̀ni torí pé ẹnikẹ́ni tó bá ti ṣe ìfẹ́ ọ̀gá ògbé dandan ni kó wà níyà nínú dandan ni kó ní ìrètí dandan ni kó ní ibi ìsinmi nítorí náà kọ́ mo kú ọkọ́ àjàlá kú ọkọ́ oríire okú rè okú àbọ̀ okú ewu ilẹ̀ mìíràn. ó dáná gbọ́ alásàlà èmi ti wà nílẹ̀ mímọ́ báyìí ní orí afọ́ọ̀dì túndé ọmọ adé pàǹtí. ìbọn ló wà olóyè kí kọ́kọ́ bá ní bíbá ẹ̀ àbójú wà náà fún olùgbàlà bí kò sí i ló tẹ̀lé. ó tọ́ni túndé ọmọ adé pàǹtí nígbà kan rí àwa mọ̀ ó ní orúkọ ó jẹ́ akíkanjú hmm. torí ọmọ adé kan mi ó sì tẹ́ takuntakun hmm. tọ̀sán tòru pẹ̀lú ọ̀rọ̀ ọ̀gá ògbóni kò fi ìgbà kankan ìgbà kan bọ̀kan nínú àmọ́ ó ṣe ní láàánú wípé ó ní orúkọ ní ìgbà kan ṣùgbọ́n ní ìsinsìnyí a kò rí orúkọ rẹ̀ mọ́. sọ̀rọ̀ ah, ah, ah, kí ló dé nítorí ní gbogbo gba kí ló fà á lọ́sàlẹ̀ bá ti tanú tanú kọ́lé kọ́dọ̀ wà ní òwe yé. òtítọ́ ni òtítọ́ ni ojúṣàájú kò sí ní ìdíbà ìmọ̀ fún ẹ̀rí àtìyá inú jẹ́ kí a tẹ̀síwájú ìrìn àti ìdí gbọ̀mùnẹ̀.

ọkọ mi kú bí ọmọdé jọ mí nínú ìrọ̀ àtàjẹ́ bí wọ́n ṣe bẹ́ẹ̀ kí ló dé. Ah, ah, ẹni bí ọlọ́run tó sì ọlọ́run ní gbogbo ọjà ayé látọ̀ àlà. òtítọ́ ni pé tó jọ ọmọdé kan bí ó sin ọlọ́run ọ̀gá ògùn àbọ̀ ẹ̀dùn bí ìrìn àjò tó jọ ọmọdé kan bí sin bí ibi tá a wúlò adé yìí àìríjẹ rẹ ó dópin lónìí àìríhun rẹ ó dópin lónìí gbogbo wàhálà kòókò ìdààmú tó ti ń bá wọlé àjọ tó ti bí ọ ó dópin lónìí. tó ajábọ̀rí dúdú ọ̀dẹ̀dẹ̀ apàyàpà ìgbẹ́pọ̀ ìgbìmọ̀ pẹ̀lú sọ́dún bíi lórúkọ tá a pè yàn yé ìkòkòlá ìkòkòlá níbi tó bá wà kọjá mú ọjẹ́ mú òde tèmi ìkòkòlá dà. èmi ló mọ ibo ló ń sá lọ ọjà ń gbà. ń gbà ń gbà ń gbà lọ́wọ́ tí ọba pẹ́ mi bí ọba ti wá délé ó pèsè ó pèsè kọ̀rọ̀ yàrá kan ọba ti pèsè kọ̀rọ̀ yàrá rẹ̀ tọba ti lọ́ra àárọ̀ ọmọ lọ díẹ̀ ọmọ ti ṣàdúrà sí ọmọ òkúrẹ́ sí gbogbo tọba ti fẹ́ pátá kọ́ ọmọ béèrè ṣé tí mo bá ṣe béèrè owó lọ́wọ́ ẹ̀ tó ló ṣe máa kódà ó dá pé tó o bá béèrè yìí pín ní yóò kú ọ bá béèrè sísì ó sì ṣe one thousand naira ló béèrè àgbè wa fún ọ o ti rí mu. ẹ ṣe bàbá. èmi náà ń jáde lọ ní. ẹ ṣe bàbá. àmọ́ mọ̀ sí lò ó. bọ̀ bá sí lò ó léwu o. tó dé tó dé lọ sí ẹgbẹ́ sí ìtọ́jú ọlọ́run ó lọ sí ara wọn láti lọ gbàgbà nítorí owó ah, ó máa ṣe ó ní ẹni tó ti ọlọ́run nítorí kékeré tó ọ̀rùn jẹ́ lè dọ́rùn. arábìnrin òtítọ́ ni wípé tó di ọmọdé kan gbìyànjú ó ṣiṣẹ́ takuntakun ó yọ nígbà àkókò rẹ̀ ó ṣe àpọn ó ṣàìsinmi nígbà tó wà nígbà tí kò wọ̀ ó ń gbìyànjú ó wàásù ọ̀rọ̀ náà àmọ́ a ti kọ́ a ti dí múlẹ̀ nínú ìwé mímọ́ pé kò sí ẹnikẹ́ni tí ó fọ́lé ohun ìṣẹ̀lẹ̀ tó gbojú ẹ̀yìn tó yẹ fún ìjọba ọlọ́run àti wípé nínú ìwé Mátíù orí ìkẹrìnlélógún ẹsẹ̀ ìkẹtàlá àti kọ̀wé rẹ̀ níbẹ̀ wípé ẹnikẹ́ni tó bá forí títí di òpin òun ni a ó gbàlà so nítorí náà nǹkan tó yọba dé kan gbìyànjú ó ṣiṣẹ́ takuntakun hmm. kódà ní ìjà kan rí ó ní orúkọ níbí tí a mọ̀ gẹ́gẹ́ bí akọni nínú ìgbàgbọ́ ṣùgbọ́n ní ìsinsìnyí a ò rí orúkọ rẹ̀ nínú ìwé yìí mọ́ lórí pé nínú ìrìn àjò ó yẹ ó dá májèmọ́ lọ́rùn ọ̀gá àgùn nítorí àìní àìní ìfaradà àti àforíjì. Alasala, ẹ bá mi sànú ẹ jẹ́ kó wo ọdún wa ẹjọ́ ó jìyà gidi gan ẹjọ́ alásàlà ọkọ mi ń jọ náà ẹ̀jẹ̀ bá mi jẹ́ kó wà níbi tí mo wà yìí. ìbàjẹ́ kò ṣeé ṣe a ò bá síbẹ̀ ṣùgbọ́n níbi tí a wà yìí kò sí ojú ṣáájú èèyàn níwájú ọ̀gá ògùn ohunkóhun tí èèyàn bá fúngbìn ni yóò ká ìbá ṣe rere ìbá ṣe búburú. Ah, ẹ fún wa ọkùnrin yìí ẹgbẹ́ ilé wa ló gbé mú mọ́ dáadáa ènìyàn kìí tọkàntọkàn ó sì ó sọ̀rọ̀ kí ló dé kó gbà ní títí nítorí àgbà a máa bí ní àmọ́ lóòótọ́ ni arákùnrin ẹ̀ mọ̀ ní èèyàn gidi olóòótọ́ ènìyàn àmọ́ ó ṣe lo ìgbé ayé rẹ̀ yìí. ló ṣe ẹ́ tó tú Frank báyìí kí ló dènà kí ló ń ṣe ẹ́. tí mo rí Frank ni tí mo sọ̀rọ̀ ọ̀rọ̀ owó fún ẹ. owó wo nìyẹn. two fifty ni mo sọ fún ẹ last time tí mi sọ fún ẹ. Ah, ah. ẹ ti yanjú owó tẹ ẹ ń sọ̀rọ̀ láti jó yẹn. ọ̀ tí yanjú mo ti fẹ́ rí sí mo lówó ni. ọmọ ah. kan. mi ò mọ. ṣé o rí receive call ọ̀gá mi tí mo receive lánàá engineer mi so mo fẹ́ bá wọn já granite sí sáìtì mo ń wò pé àbí kí n yọ two fifty thousand fún ẹ níbẹ̀ kó lè lọ fún nǹkan tó fẹ́. Eh! kò ní dúró. tàbí ah! báwo tí bá ń bọ̀ ọ̀rọ̀ lè máa bẹ̀ kú dání pé bó ṣe ń ṣojú ìwé láìkí ẹ̀ mo tí yóò bá ti dún tèmi náà dùn. kó máa mú wá fún mi rọ̀lẹ́. tí bá ti ń bọ̀ ọ̀rọ̀ lè máa bẹ̀ kú dání. bó ṣe mí nìyẹn kò sí nǹkan tó. Eh, sí wàhálà náà ní ṣòro kankan ọ̀rọ̀ mi hmm, kò sí problem bá ti kó wá fún mi kò ní tẹ̀ka ẹ sí o ah! tètè má lọ báyìí bẹ́ẹ̀ni òní bẹ̀rù ọlọ́run rọ́ṣẹ́ náà. lórí kíni kí ló ṣe torí kíni. òní bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ tí ìgbà tí máa ti máa ń mówó engineer five hundred thousand fún ẹni ìjọ two fifty thousand fẹ́mi ó ti jẹ́. ìwọ tó ń kọ́ fún mi ṣé ọmọ tó ń ṣe ni. nítorí pé mo máa ń bujú ẹ lásìkò mo dẹ̀ máa ń gbági mọ́lù bí kí n lùlù bẹ́ẹ̀ ni. nítorí ẹ̀rìwọ̀ náà ṣe ń kọ́ fún mi ṣé o kọ́ fún mi lásán ni. fẹ́mi ó yá máa lọ ọlọ́ni a ò ní bẹ̀rù ọlọ́run ah, a ò ní bẹ̀rù ọlọ́run. ìwà ọlọ́run tí mo fẹ́ bẹ̀rù fi ẹ̀mí àtọ́lọ́hún lẹ̀ má lọ. mo ń bẹ̀ ní bẹ́ẹ̀ni. abẹ́mi kò ní kó sì kó mi lọ. ẹ̀bùn ọjọ́ ọmọ tó wà ní bí ẹ dàrú dàrú àwọn obìnrin kiri yẹn ti kọ́mọ̀ fún wọn ẹrù tí mò ń gbé lórí ẹrù wọn ló gbé wọn ló bí mi wọn ló dẹjà lé mi lórí mi àbí wọn lè já mi idiot burúkú obìnrin tó fẹ́ tẹ́lẹ̀ mú mọ́ ìyá bá jìyà ó fi kún ayé ìjìyà nǹkan ló gbówó lẹ̀ tó fi lọ sí ilé ìwé kí ló dé náà tó lọ tún fẹ́ lọ mìíràn ó mà ṣe o kò wá sí orí ọ̀fẹ́ fún mọ́ alásàlá. ṣé ti wá rí báyìí wípé aláìsàn tó kàn kì yóò jogún ìjọba ọlọ́run. arákùnrin lóòótọ́ ẹni bí ẹni tó lóòótọ́ yẹn ẹni tó ṣe fọkàn tán. arábìnrin tó gbára lé rẹ ó di ènìyàn nìyẹn tó ṣe gbára lé láì mọ̀ pé kókó apanijẹ́ tó dàwọ̀ àgùntàbúra ni àwọn ìwà bí olè kálọ́ni lọ́wọ́ gbà dàǹdùn gbogbo àwọn bàbá gbogbo àwọn ènìyàn gbogbo ẹ̀yìn ènìyàn yóò jí ní ọjọ́ ìdájọ́ ah, torí pé kò sí àṣepé kan àṣepamọ́ ló wà gbogbo kó tí ènìyàn bá fún gbìn ni yóò padà wá ká bí èèyàn bá gbé tó bá fún gbèrè yóò kárèrè bí èèyàn bá fún gbèrè yóò ká búburú torí pé ohunkóhun ìbá ṣe ìbàjẹ́ tàbí àìdíbàjẹ́ iṣẹ́ olúkúlùkù ènìyàn ni yóò mọ̀ tọ̀ lẹ́yìn sórí torí náà kọ́ arákùnrin yẹn ó ti lo ìgbà àti àkókò rẹ̀ inú ayé bó ṣe wù láti pa àwọn èèyàn lójú láti pa ẹni lẹ́kún sórí torí náà kọ́ a ò rí àyè fún ìdí tó ṣe yan pa àti ìpínlẹ̀ nínú adágún ilé àwọn wo tó lè lé ìtí àgádá kò sí wà lẹ́nu pálọ́ọ̀kì láti sí wọn lẹ́nu yìí kí ló dé tí yàtọ̀ sọ́kọ̀ mi nínú ọ̀rọ̀ ọ̀hún àgbájì kí ló dé alásàn. ó ṣe àwọn èèyàn wọ̀nyí lóòótọ́ ni wọ́n ń jìyà ṣùgbọ́n ohun tó gbé wọn débi tí wọ́n ti ń jìyà ni. ọ̀rẹ́ mi kú dìde. ìyá dúpẹ́ hmm? mo mọ̀ rí nǹkan kan mo ti wá rí i. so bóyá ló mọ̀ pé alàgbà ṣọ́ọ̀ṣì wa mm. àti ìyá àjọ wọ́n mọ̀ ń fẹ́ra wọn. Eh? kẹ́ni wọ́n bùjọ́ra wọn bàjẹ́ bàjẹ́ hmm. ojú oh. tèmi lèmi fi rí àwọn méjèèjì ló ń tẹ́lẹ̀ tí wọ́n ń jáde bọ̀. Hmm. ọ̀rẹ́ mi ò ah! sí wárọ̀ mi pa alàgbà àti ìyá àjọ ló ń tẹ́lẹ̀. Ah, ah, ní tí mo fi ojú ara mi rí o lè mọ̀ pé tí mi ò bá rí eh. ẹnu mi ò lè sọ tí mo fẹ́ parọ́ ni abájọ náà tábà dáwọ́ obìnrin rere nínú chọ́ọ̀chì tábà yẹ kákò fún àkápò alàgbò lòun ò gbà àbí kákò fún yàjọ kákò fún yàjọ yìí ò ní pé ọ̀nà rẹ̀ fowó wa lọ́ọ́ rẹ̀ fi jó gẹ̀lẹ́dẹ́ kiri ni hmm, tó wá rí jẹ́ nsọ kíní kan láti wákàtí ọ̀wọ̀ yìí lọ bí tí mo ti mọ dá fifty naira bẹ̀rẹ̀ sí ní dá ten naira ń bẹ̀ láti wákàtí lọ èyí tí mo wá ń dá ten naira ń bẹ̀ tẹ́lẹ̀ five five naira ní mọ̀dá èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìwà ní mọ̀dá wò mí kàn máa gbowó náà kàn máa gbé lọ sóńtẹ́ ẹ̀ kò sí ní tó jọ mọ́ ó àwọn fi ń bùjọ fúnra wọn. èmi ọmọ ìmọ̀ pé bẹ̀rẹ̀ òun náà ń bùjọra bùjọra wọn. n tẹ́mi mọ̀ ni wípé èmi tí n gbèrè ṣe kí n mọ̀ dáwọ́ dà mẹ́wàá tí wọ́n bá máa dáńsìn n ò dáwọ́ dà mẹ́wàá mọ́ tí wọ́n dẹ̀ máa dáwọ́ gbá ṣọ́ọ̀ṣì n ò dájú twenty naira lọ. bẹ́ẹ̀ni èmi ò lè jẹ́ kẹ́ni ọ̀kan kọ́mọ fọwọ́ mi ṣe kí ni. kọ́mọ bí ta ẹnìkan máa lọ fi bùjọra wọn ń gbòòrò kí. ọ̀dẹ̀ wo ọ̀rẹ́ mi ọjà wa ń kọ́ bò ni. táìmù lọ áàtà ti wà. àwọn ẹni wọ́n tẹnu tú ìjọ ó sọ̀rọ̀ ránṣẹ́ lọ́rùn lẹ́yìn ó tó tún wọn ò tó aláṣàlà kò wá sí àtúnṣe tá a lè ṣe fún ayé wọn báyìí. ṣé wọn lè ti wá rí i lọ kò sí ohunkóhun tí ènìyàn bá fi mí inú fẹ́ ká ohunkóhun tí ènìyàn bá ń sọ nínú ayé ọ̀rọ̀ yòówù tí ènìyàn bá sọ ọ̀rọ̀ ìdíbàjẹ́ ọ̀rọ̀ òtítọ́ tàbí àìsòdodo yóò di ìrè ní ọjọ́ ìdájọ́ nítorí pé ìwé róòmù orí ìkíní ẹsẹ̀ ìkejì kíní ọgbọ̀n ó fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n kún fún ìwà ìbàjẹ́ wọ́n kún fún afún irọ́ pípa aràn kan òfófó ìlara gbogbo àwọn tó sì ṣerú nǹkan báwọn ni wọn ò ní yẹ fún ìjọba ọlọ́run nítorí pé gbogbo àwọn kan wọ̀nyí ìríra ni níwájú ọlọ́run ọ̀gá ọ̀gá ẹnikẹ́ni tó bá ń ṣe mímọ́ kó máa ṣe mímọ́ nso ẹnikẹ́ni tó bá ń wà ìbàjẹ́ ẹ jẹ́ kó tẹ̀síwájú nítorí pé a ti fi lélẹ̀ fún wọn láti yàn ohun tí ọ̀gá ògùn béèrè lọ́wọ́ wọn so nítorí náà ńkọ́ àwọn èèyàn wọ̀nyí làwọn tẹ́tí fún ìfowó sí bara wọn jẹ́ irọ́ pípa ká gbọ́ tẹ́kù ká rò fẹ́ yẹ ká gbé kọ̀sùn kan ká gbé fún sòsì gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí ó jẹ́ ìríra ní ojú olú ọlọ́run ọ̀gá ògùn ìdí nìjẹ́ sì yan pàtàkì pín nínú adágún ilé títí kejì a kò rí àyè fún wọn a ò ní orúkọ wọn alásùàlà rántí ọlọ́run yìí mo mọ̀ gbẹ́dúgbẹ́dà tí gbogbo ènìyàn mọ̀ ni ah, ah, ah. kí ló dé tó wà dídè inú iná ó ń sọ̀rọ̀ gbogbo tó ní gbogbo owó ìní rẹ̀ ló fi ń sin ọlọ́run kò yẹ kó níbẹ̀ kí ló dé alásùàlà ẹ pàánù fún un. ayájìrín ló ti tọ́ arákùnrin yẹ mọ̀ sí ìránṣẹ́ ọlọ́run ọ̀gá ògo hmm. òtítọ́ ló gbìyànjú òtítọ́ ló ń wàásù àmọ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́yìn. ẹlẹgbẹ́ o alálẹ̀gbẹ́ wọ́n ní bọ́ọ̀gù ò bá jẹ́ alálẹ̀ kankan kankan alálẹ̀gbẹ́ o alálẹ̀ bọ́ọ̀gù ò bá jẹ́ pánkọ pánkọ pánkọ. ṣé o ti ṣe bó ṣe ní ọṣẹ. mo ti ṣe bá ṣe ní ṣe o. o ti ṣe. mo ti ṣe o. o parí. ah bó ṣe ṣe ni. ngbà náà mu ah, n tí mo ní ọgbẹ́ bọ̀ lọ́rùn. mo gbé kọ lọ́rùn. mo gbé kọ lọ́rùn. ọwọ́ kakọ rẹ. mo ti kakọ ni ṣé ẹ gbé sórí àga àgbòkù. irọ́ nínú ṣọ́ọ̀ṣì gangan. nínú ṣọ́ọ̀kì yín ah, gangan lẹ gbẹ́. bẹ́ẹ̀ lẹ gbẹ́ sí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sí ntí òye ọ̀hún wà láyé kó má bàa dájòjì lára rẹ̀ sáré ìdí mo ní àgbẹ́kọ̀ lẹ́rùn àwọ̀rò burúkú ni àwọ̀rò ni òun gangan tá a wá ṣiṣẹ́ sí la kí mo ní ọrì mọ́lẹ̀ ẹ̀ ṣàjẹ́kẹ́mìrì ó bọ́ tẹ̀ fìrì mọ́lẹ̀ ẹ o tó bá ti lè kú síbẹ̀ iye ìdí tí ń bá ń yọ lára ọmọkùnrin tí ń yọ báyìí iye ọ̀la rẹ nu ó kẹ́ni tí ó kà owó rẹ̀ dénú ìbùkún yàmúyàmù dé lọ rí kíni ṣáàwárí àwòrò àwọn èrò tá a wá ní kó wọ́ wá kò kọjá pé sọ̀rí inú àwọn èrò láti mọ rí nǹkan ètùtù lára wọn o torí àlùjẹ̀nú akùn ìtaàrí mọ́lẹ̀ àlùjẹ̀nú rẹ̀ ọdún kọ̀ọ̀kan báyìí èèyàn méje méje ni ó máa mu bẹ́ẹ̀ ni méje. kó láti máa ṣe. ẹ ti ṣe kí ni èwo ń ṣe ẹ ló ń ti bẹ́ẹ̀ lẹ́yìn ẹ dẹ́kun sínú àwọn ọmọ ìjọ ni àbí ibo ni. kò lè dọ́dọ̀ rẹ kò lè kọ́ kò lè kọ́ jàre kò lè kọ́ kó mọ̀ bá a kàn ọ́ lè tutù àkọ́kọ́ tá a kọ́kọ́ gbé àtiwọ́ àtọmọ rẹ àtayá rẹ kò sí kankan tí ó kàn yín yín nínú àwọn èrò tí ń wọ́ wá ní àti máa mú nǹkan ètùtù wọ́n kàn máa sùn lé wọn náà náà ó sùn kò jí àjọsọ̀rọ̀ lánàá o kò sí nítòsẹ́ o èmi ìlé wà tí wọ́n ní àwọn ah, lọ́wọ́ ẹ̀ lójú ẹ̀ ní o ó kú odò ẹlòmíì mọ́tò ní ọ̀pàdánù bí ẹ ṣe wọn máa kúkú yà kiri ni. tí wọ́n bá ti ń kú ṣáàkì ní ọmọ pé jésù tàwọn yìí ń dẹnu o ẹ̀ẹ̀nù rẹ o tẹ́lẹ̀ yìí náà bá ti pé jésù tí ó ti ní jésù ó lọ́kọ̀ọ̀kan yóò máa hìyàn lọ jésù tí wọ́n máa dé jésù tí wọ́n kí ń dé o hmm. àlùjọ náà ní ọmọ ọmọ ìjẹ wọn kò sì kàn wọ́ lẹ́bàá máa ṣe àfọpẹ́ fọlọ́hún àfọpẹ́ hmm. fọlọ́hún bẹ́ẹ̀ ṣe máa fọpẹ́ fọlọ́hún lọ́dọọdún. màmá ṣé kìí ṣe mi ní máa pa wọn ṣá ìwọ bó o ẹ ń bẹ ń pè lálápàdúpẹ́. ọlọ́run ni ọlọ́run àtàlùjẹ̀nu tààrí mọ́lẹ̀ àlùjẹ̀nu rẹ̀ lẹ́yìn níta àmọ́ fi dúpẹ́ fọ́ọ̀lù kò kàn wọ́ olóòjọ ah, ni ah, ẹ ti mọ ẹ. wọ́n kàn máa lọ wọ́n ti kó òórùn dọ̀ ẹ̀ wọ́n ò ní kúrùn dọ̀ ọ́ wọ́n nà ẹ́ lómi sùn kò jí mọ́ ìmí ìgbàlẹ̀ oko kò dé mọ́ ìmí ìkẹ́ni kan wọ́n rí lórí omi tọ́gàn tó kú síbẹ̀ bọ́sì mọ́ kú kinu kò kàn wọ́ hmm. ètùtù tiẹ̀ nù àdúrà rẹ̀ ó gbà sọ wá rí yòókù tó kù ẹyọ kan òkú tó kú agòkú òwú lọ sí nínú ilé rẹ inú ilé rẹ èèyàn wà ṣàlàyé rẹ fún ọ gẹ́sù ṣeun gẹ́sù ṣeun ẹgẹ́ yìí tiẹ̀ kẹ́yìn nígbà tí kẹ́yìn bá bú jájà ọmọ ọ̀hún tí wọ́n máa ta ilẹ̀ tí wọ́n pè é kàbí ogún lọ́ọ́ fi ṣe ṣọ́ọ̀kì tẹ́rọ ọmọ ṣe yẹn wọn níjọ rẹ ni o àdúrà mọ́ ọ gbá o mi ń ṣe ń wí ní ṣe ṣù wá hmm. gẹ̀ẹ́sù táwọn yìí wọ́n máa jẹ́jẹ́ jẹ́jẹ́ wọ́n yá gẹ̀ẹ́sà múlú ọkọ ìyá mi wọ́n lélẹ̀ tó bá di táàmù tó bá di táàmù kì í pè ọ́ yé pè ọ́ ọ̀dà ẹsẹ̀ mo o pàǹtọ̀ pàǹtọ̀ pàǹtọ̀ pàǹtọ̀ gẹ̀ẹ́sù ọmọ tẹ̀lé yìí àti wípé ohun tí ènìyàn bá ṣe ní ìkọ̀kọ̀ lórí òrùlé báyìí láwùjọ kéde rẹ̀ kò sí ohun ìkọ̀kọ̀ kan tí ènìyàn ṣe nínú ayé tí a kì yóò mú wá sí ìmọ́lẹ̀ tí a kì yóò mú wá sí ìrí ìbá àṣeré ìbá àṣeré burú lóòótọ́ ni ẹni yìí ó ń gbìyànjú ó ń fi agbára fa àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ ó ń wàásù ṣùgbọ́n ìwé mímọ́ àti fi léwu nínú ìwé mímọ́ pé wọ́n ń fi ẹnu wọn bu ọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi nítorí wọ́n ń sáré tọ ọlọ́run àjèjì lẹ́yìn wọ́n ń sáré tọ ọlọ́run kéékèèké lẹ́yìn àti kọ̀wé rẹ̀ nínú ìwé Mátíù orí ìkẹrìnlélógún ẹsẹ̀ ìkọkànlá wípé hmm. ó mà ṣe wòlíì èkìtì kan ni yóò sì wà wọ́n máa tán ni jẹ wọ́n máa wọ́n máa fi agbára mú àwọn èèyàn wá sọ́dọ̀ wọn ṣùgbọ́n a ti fi lé pé kódà àwọn àyànfẹ́ gan wọ́n tàn wọ́n jẹ tí wọn bá lè kí ìsára nítorí náà kọ́ ọkùnrin yẹ mọ́lẹ̀ yẹn takuntakun tó tọ́ ó ṣiṣẹ́ ṣùgbọ́n kò ní ìpín nínú lọ́dọ̀ ọlọ́run káàgò a kò rí orúkọ rẹ̀ nínú ìwé yìí ohun gbogbo tó ń ṣe ó ń ṣe nínú ayé láti gbé ògo ara rẹ̀ ga kì í ṣe láti fi ògo fún ọ̀gá ògo nítorí pé a kò lè mú kóhun a kò lè sí mámóòlì pẹ̀lú ọ̀gá ògo ohunkóhun tí ènìyàn bá yàn òun yóò jẹ ipa àti ìpín rẹ̀ níbí tó níbi tí òtítọ́ gbogbo àti òdodo fojú hàn. ìjọba ó nira láti wọ̀ àwọn alágbára ló wọ inú rẹ̀ pàtùkù forí títí lópin máa tutù bàbá dá. mi lọ mi lọ bí báyìí mo máa wà mi lọ mi lọ mi lọ. Jésù kí láyé já mọ́. Ayé òfò, ayé ìyá, kò sóhun tí ayé já mọ́. Wá fún wa ẹsẹ̀ bíbélì ọ̀nà méjì tó fi di ọjọ́ ńlá Olúwa múlẹ̀ ọ̀kan nínú ìwé májẹ̀mú láéláé ọ̀kan nínú májẹ̀mú tuntun ìwé Sefanaya orí kínní ẹsẹ̀ kẹrìnlá títí dé ẹsẹ̀ kejìdínlógún ìwé sefanaya orí kínní ẹsẹ̀ kẹrìnlá títí dé ẹsẹ̀ kejìdínlógún ọjọ́ ńlá olúwa kù sí dẹ̀dẹ̀ ó kù sí dẹ̀dẹ̀ ó sì ń yára kánkán àní òun ọjọ́ olúwa alágbára ọkùnrin yóò sọkún kíkorò níbẹ̀ ọjọ́ náà ọjọ́ ìbínú ni ọjọ́ ìyọnu àti ọjọ́ ìpọ́njú ọjọ́ òfò àti ọjọ́ ìdáhoro ọjọ́ òkùnkùn ọtí òkúdù ọjọ́ kúkú àti òkùnkùn biribiri ọjọ́ ìpè àti ìdágìrì sí ìlú olòdì wọn ni àti sí ìsọ gíga wọn ni èmi ó sì mú ìpọ́njú wá bá ènìyàn tí wọn ó wá rìn bí afọ́jú nítorí wọ́n ti dẹ́ṣẹ̀ sí olúwa ẹ̀jẹ̀ wọn ni a ó sì tú jáde bí ekuru àti ẹran ara wọn ní bí ìgbẹ́ fàdákà wọn tàbí wúrà wọn kì yóò lè gbà wọn ní ọjọ́ ìbínú olúwa ṣùgbọ́n gbogbo ilẹ̀ náà ni a ó sì fi iná ìjówó rẹ̀ parun nítorí òun ó fi ìyára mú gbogbo àwọn tí ń gbé ilẹ̀ náà kúrò bákan náà mo kà nínú ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ kọkànlá dé kẹẹ̀ẹ́dógún ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ kọkànlá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 ó ti wo iṣẹ́ ìránṣẹ́ orí ìtàgé yìí àti ọ̀rọ̀ tí ìránṣẹ́ ọlọ́run ti bá ọ sọ kí ló ń tún dá dúró kò bá jí lónìí kí o fi ayé rẹ fún jésù torí pé nínú ayé yìí kò sí ohunkóhun níbẹ̀ asán nínú asán ni tí o bá ti ṣe tán o fẹ́ kó o gbé ọwọ́ rẹ sí òkà àyà rẹ kó o sì máa wí tẹ̀lé mi pé jésù olúwa mo fi ayé mi fún ọ lónìí mo ṣetán láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run ràn mí lọ́wọ́ ó délé gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ dáríjì mi mú mi délé má jẹ́ kí n ju ilé ògo nù ọlọ́run á ràn wá lọ́wọ́ bá a ti ń ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa. má rọra rẹ pín àtọ iṣu lẹ́yìn ìṣọ̀kan ni ó kì í lọ́dún kan lù.